táwọn ṣàlàyé pé báyìí báyìí ni o àìrígbẹ́yà ni o ó ti hàn ma o wọ́n wá ní wọ́n ṣe abẹ fáwọn dókítà ń bá ṣe àwọn àyẹ̀wò tí ó ṣe bá ní ẹ̀bùkátà ṣe abẹ ẹ̀bùkátà ṣe abẹ ogun tẹ́ lò sí gan bẹ ní ah èmi náà <laughs>

nínú ewédú yìí ẹ má jẹ́ ń sọ́jà hmm, kọ́mọ́dà àbígbà tẹ́mi náà fẹ́ tà fún yín lọ́pọ̀ hmm. <laughs> lédè kúkúrú bàbá bá lọ jẹ ewédú wàláhì wọ́n ní àwọn òmọ́jọ́ ń jẹ àwọn ya àwọn ya kìsàkìsà ń gbé wàláì làwọn bá di àtúnbí làwọn bá di ẹ tó ní àlàáfíà so kí ni mo fẹ́ fàyọ́ mẹ́ẹ̀ àwọn èèyàn mọ ẹni tí wọ́n kọ́ ń pa rẹ̀ jura wọn lọ ìtumọ̀ òwe Yorùbá tí wọ́n ní ajura wa lọ ti jàkadì kọ́ òdodo ni o sẹ́rí nǹkan tí gbogbo wa jọ ń ṣe tá a la kọ́hún ó yí àwọn kan kọjá sí sọ́jọ́ àwọn kan lọ ṣùgbọ́n a lè kó àjọ gbàwé ẹ̀rí kan náà a lè pélé ẹ̀kọ́ kan náà lájọ lọ ṣùgbọ́n ló wàá bùn àwọn kan ju àwọn kan lọ má fojú di ẹnìkankan láyé yìí má sọ pé kí ni ó ṣera rẹ kí irú bàbá òun kó ti wá kọ ó lè jẹ sábàbí ikú rẹ ni ọba jẹ náà wá kọ bẹbọ bí tí ọyọ kún kọ bẹbọ àti ṣe torí ẹ Islam kọ́ wa pé tí ọ̀rọ̀ bá ti jọ̀rọ̀ ẹ̀sìn mo fa àwọn eléyìí ṣàkàwé ká lè mọ̀ pé tọ́rọ̀ bá ti jọ̀rọ̀ ẹ̀sìn àwọn tó bá mọ̀ nípa rẹ̀ náà ní ká máa bí o èmi ò ní fẹ́ ránṣọ ní ìsìnkí ń gbé fún kápẹ́ńtà ní ìnífẹ́ kọ́lé kí n gbé fún télọ̀ táyà ò ní jò má mi lọ́wọ́ ti maṣíìnì mi tí mo gùn àbí ti mọ́tò tí mò ń wà kí wọ́n á gbé lọ sọ́dọ̀ bàbá tí ń foko tí ń fọkọ́ tí ń fi ń rolẹ̀ pé bàbá abẹ́bà ń lẹ táyà yìí ká ọ̀ gbádùn ọ̀ sọ pé kí n bọ́ gbin gbadú ọ̀ sọ pé kí n bọ́ gbin ẹ̀wà òní ń bọ́ lẹ táyà kí ni n bá fi lẹ ọkọ ni àbádà torí ẹ àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn àwọn ni ká máa bi léèrè nígbà tí nǹkan kan ò yé wa nípa ẹ̀sìn wa torí pé ìtumọ̀ àbéèrè ni pé mo fẹ́ mànà. ìfẹ́ bẹ lórí òkùnkùn ẹni tí ò wá ríran ni mò ń bi ẹni tí ò mànà ni mo tọ́ lọ ọ dájú pé àánú olúwa rẹ̀ kù kàn lolúwa sì sọ pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun àwọn ẹni tó mà ní kẹ́ ẹ máa bi léèrè tẹ̀yìn ọba mà àwọn àbọ̀ àbọ̀ olùmọ̀pọ̀ láyé nìsín wọ́n ń pè wọ́n ní ansaful ulama wọ́n à pé lólùmọ̀ ààbọ̀ olùmọ̀ ni wọ́n ìlàrin rẹ̀ ni wọ́n ìdákanu mẹ́jọ rẹ̀ ni wọ́n àmọ́ tó ní kálukú tí ó máa ṣèṣe pò náà ló mà ẹlòmíì ò tún mà lẹ́yìn òun àwọn ẹlẹ́ni tá nàbì sallallahu alayhi wa tó lọ bá òun lẹ́rù jù lórí àlómọ̀ òun ó pè wọ́n ní a'immatun mudhillun àwọn ìmáàmù aṣíwájú tí wọn mọ̀nà tí wọn máa ṣìyàn lọ́nà anábì láwọn lẹ́rú wọn bá òun jù lórí àlùmọ̀ ìyẹn mélòó ni ọmọ tí ó jẹ́wọ́ pé wọn mọ̀ tẹ́ bá bi léèrè ẹbọ ní kálukú ọmọ tàbí ọbí ọkọ pé èmi náà máa ní wọn máa wá sí ọkùnrin jọ lé dá wọn máa fẹnu wa rọ́ọ̀fù nípa ẹ̀sìn Allah wọ́n máa parọ́ má nàbì sallallahu alayhi wa alihi wa sallam ntí ọ̀já rẹ̀ ẹ̀sìn wọ́n lẹ́sìn ni. nígbà tó máa kọ obìnrin lẹ́ẹ̀mẹ́ta kíkọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ tolu ẹlẹ́dàá wa ń ṣàlàyé fún anú al-Qur'an yìí bá ti wáyé obìnrin yẹn ti dèwọ̀ fọkùnrin o. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. Olúwa ni tí ọkọ tó tó bá fi lè kọkọ tó bá fi lè kọ ìyàwó rẹ̀ lórí mẹ́ta ìyàwó yẹn ọ̀tọ̀ sí má ó dìgbà tí obìnrin yẹn bá tó lọ́kọ mi tó bá ti wá lọ́kọ mi ẹ wàá jọ máa gbé gbé gbé gbé gbé gbé gbé yéésì pé fẹ́ra yín pẹ̀lú àníyàn pé ń bọ ọkọ lẹ̀ ó fi fẹ́ padà nítorí pé ẹni tó bá fẹ́rù wọn pẹ̀lú àníyàn kó ń fẹ́ bá ọkọ rẹ̀ tẹ́lẹ̀ kọ́ kó lè bá a fẹ́ padà olúwa láàánà rẹ̀ ó tún láàánà ẹni tí wọ́n fẹ́ kọ́ lẹ̀ fún kó lè bá a rí fẹ́. bẹ́ẹ̀ la títa nàbí sọ yìí pé la'ana Allahu al-muhallila wal-muhallala lahu ẹni ó bá wọn kọ obìnrin tí wọ́n ti síwájú kọ mẹ́ta tó ń wá fẹ́ tó wọn kọ kó lè tún dẹ̀tọ́ fún wọn padà olúwa láàánà rẹ̀ ẹni wọ́n sì bá kọ́ kó lè bá a rí fẹ́ padà olúwa láàánà náà nà tọ́ba lólu Allah níyàn yóò lé ọ̀jìnà síkẹ́ rẹ̀ onírà àlùjáná wọ̀. kíkọ̀ mẹ́ta bọ́ba ti wáyé ìwọ lọ fọwọ́ ara rẹ sọ nǹkan ara rẹ nù ìwọ lọ fọwọ́ ara rẹ sọ ntọ́lúwa ṣe lẹ́tọ̀ fún ọ di ntọ́ padà di wọ̀ kọ̀yẹ́kọ̀ bẹ́ẹ̀ nìkan wí bí ìbá sórí ara rẹ ẹnìkan ti wá kọ obìnrin bẹ́ẹ̀ ọkọ lẹ́ẹ̀kínní ọkọ lẹ́ẹ̀kejì ọkọ lẹ́ẹ̀kẹta. tẹ́ ẹ mọ̀ pé èèyàn kì í ṣe làákàyè kọ́ mọ iye tó lúwa fún un ó dìgbà tí nǹkan bá bọ́ ọmọ lọ́wọ́ má jẹ́ ọjẹ́ kó dìgbà tójú rẹ̀ bá fọ́ kó tó mọ iye tó lúwa fún ọ má ó dìgbà tí etí rẹ̀ bá tó di tí ọ̀gbọ́rọ̀ mọ́ kó tó mọ gbígbọ́rọ̀ tó fún ọ mẹjọ ó dìgbà tí imú rẹ ọba gbóòórùn mà kó o tó mọlá tí ń bẹnu òórùn tó ló wá ń fún ó dìgbà tí ahọ́n rẹ ọba máa dùn má kó o tó má yí oore adùn pé ahọ́n rẹ ma ó dùn ó korò má jẹ kó dìgbà tí ọpọlọ bá dàrú mọ́ ọlọ́tọ̀ yáwèrè kó o tó má yí làákàyà tọpọlọ tó ló wá gbogbo eléyìí ọ̀n bẹ́ẹ̀ nù kátó ẹ̀ka laaka làákàyè pẹ̀lú ẹ̀ ọpọlọpọ nínú àwọn èèyàn wọn kì í mọ iye oore tó lù wá fún wa ó dìgbà wọn bá pàdánù Allah kó tiwa bẹ́ẹ̀ akramakumullah ọmọkùnrin kan wá kọ ìyàwó ẹnu ọgbà láti pé ntòlúwa wí kò wí mà ẹnu láti yí ǹtu láti yí ìtumọ̀ tó lù wá sọ padà torí pé àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kálí wàlìjánná ni àkọ́ kó lè bá àṣà tí wọn náà rọrùn fún wa bẹ́ẹ̀ bá yé wa wọ́n sì gbé wa a ní à ìwọ ọmọkùnrin a ti kì ọ́ ń lọ nígbà tí kíkọ̀ tó ń kọ ìyàwó yìí tó ń ná kíkọ̀ rẹ̀ nàkúnà. bó ti wà lórí méjì tẹ́ ẹ gbọ́rọ̀ wa láti kí ọ́ ń lọ bá ìyàwó rẹ̀ wí míì wọ́n fi kíkọ́ ọlẹ̀ bá wí má torí tẹ́lẹ̀ kẹta ibà ti wáyé a ẹyin lòun torí pé wọ́n ní ọ̀rọ̀ ẹnu à ń padà a lè pọ̀rọ̀ ẹnu dàkánì tá a sọ àsọmọ́ báwo wá lọ́nà oko. bíi ti kíkọ ọlẹ́kọ̀ ó tó bẹ́ẹ̀ tó bá ti wí ó ju agbára ẹ lọ. sọra o sàdédé la bá gbọ́ kó tún ti ṣẹlẹ̀ kẹta wọn á ní ṣé kò sọ́nà àbáyọ kan torí òun ti ẹ̀ wá rántí wípé kọ̀rọ̀ọ̀rùn kọ̀rọ̀gbọ́ ló ń fi rówó fẹ́ obìnrin yìí ẹgbẹ́rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe làákàyè làákàyè tómi bátìrì ti dà sí i. òun tí wọ́n rántí pé tóun bá wá ní kó bẹ́ẹ̀ ìwọ ló ní kó bẹ́ẹ̀ ni àbólúwa ti ní kó ṣẹlẹ̀ àwọn ọmọ yìí kéré ọmọ bíi mẹ́ta ṣe lélẹ́yìí ọmọ kóká a sì ní kọ̀tọ́sò máa fi kọ́ lọ́kọ̀ mi ta ni ọba fẹ́ tọmọtọmọ ohun tí ẹ̀ nígbà kọ́kọ́ mu lọ bẹ́lòmíì ẹ bá wọ́n náà àbáyọ àbáwọlé nìkan lọ́wọ́.

kéèyàn ọmọ sọ o nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìyá kan ní ọkọ tiẹ̀ ọkọ̀ èyí tó wá jẹ́ kíkọ́ ọlẹ̀ tuntun tá a gbọ́n pa rẹ̀ nílùú kan lélẹ́yìn àwọn á ní kíkọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀kẹ́ lónìí màmá màmá ní bóun bá mọ̀ nǹkan kà tóhun ò sì ní bù ma èyí lẹ̀ karùn à ẹ karùn báwo mẹ́ta péré lolúwa fọ́kọ yín tó bá ti ju mẹ́ta lọ ẹ̀yin náà ti jókòó zìnà lọ́dọ̀ rẹ̀ mẹ́ta ẹ kàǹgara ara yín kò lọ́dọ̀ rẹ̀ ó ti parí nù ìyá bá sì ti ń palẹ̀ ẹrù mọ́ èmi kọ́kú ni mo sọ òǹkà fún ọ wọ́n lọ sọ òǹkà fún mi ìyá bá ti ń palẹ̀ ẹrù mọ́ tọ́tànù ọ̀tànù àfa kan bá ní kí ló dé ìyá alágbẹ́dẹ́ wọ́n ní báyìí báyìí báyìí báyìí kàṣà báyìí kàwòdì ó ti parí ni àfa yẹn bá ní rárá kò rí bẹ́ẹ̀ sẹ́lẹ̀rì wà ń bẹ́ ń <laughs> sẹlẹri wà bí kíkọ alákọ̀ọ́kọ́ ọlọlákọ̀ọ́kọ́ lẹlẹri ẹlẹ́kejì ńkọ́ kọlẹlẹri ẹlẹ́kẹta ńkọ́ ọlẹlẹri ẹlẹ́kẹrin ńkọ́ kọlẹlẹri ẹlẹ́karùn ńkọ́ kọlẹlẹri ajẹpẹ ìtọ lẹlẹri nìkan òní kíkọ ọlẹ ajẹpẹ five minus three ó kù kíni ó kù two méjì péré ló ti kọ ọlẹ ẹ dákun ẹ wò sọkùsọ mo ṣẹ̀rí àti sọ yìí pé. tí kíkọ́ ilé ọba lẹ́lẹ́rìí àníkà ń bọ́ ń bẹ̀ ń bọ́ ló ti sọ bá. èyí tó lù wá sọ nípa pé ọba kọ obìnrin ní kíkọ́ àkọ́kọ́ àbí kíkọ́ kejì tó wá fẹ́ dá padà kó máa jẹ́ ìyàwó rẹ̀ tó lù wá ní méjì sí eyín gan tó sì dá ìyàwó rẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀sọ wípé àṣẹ t'Olúwa pa wá wípé ẹ pe àwọn ẹlẹ́rìí méjì tí wọ́n dúró dọ́gba kí wọ́n jẹ́rìí sí dídá wọn padà nígbà tí ẹ bá dá wọn padà lẹ́yìn kíkọ́ àkọ́kọ́ àbí kíkọ́ ẹ̀kejì amúrun irshadi àṣẹ ìfọ̀nàmánì pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ńlọ dání tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti dá padà àmọ́ ẹ̀ ṣe nǹkan tó dáa jù pọ̀yẹ ká pè yàn jẹ́rìsì. torí ẹ̀ ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lẹ́sìn wa ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ní ká máa bì tó bá sì dá wa lóhùn ká máa tẹ̀lé ká máa máa ṣàríyànjiyàn ẹ kọ́kọ́ wádìí náà ta ló mọ̀ ẹni tó mọ̀ ńlẹ́ lọ́ọ́ bi tó bá sì ti bí àbùkátà ká yiri rẹ̀ o. orí ọ̀rọ̀ olú ẹlẹ́dàá tó sọ pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun àwọn onímọ̀ ní ká ẹ máa bi léèrè nígbà tẹ̀yìn ọ̀bá mọ̀ ǹjẹ́ sátún lè àyà yìí náà lórí nǹkan míì tí ò ní í ṣe pẹ̀lẹ́sìn bẹ́ẹ̀ ni àwọn olùmọ́ni àyà yìí náà tún tọ́ka sí pé gbogbo ní ká bi léèrè nípa nǹkan gbogbo. akanlé ilé ń jò alábì àwọn káfíńtà alábì o káásí tílé tí wọ́n kàn dáadáa báyìí ti ń jò àwọn ọlọ́mọ àti gun páànù wọ́n lọ gun wọ́n lọ yẹ̀ wò wọ́n á sọ fún wọn tó ṣe kó ọmọ sùkúlù ni wọ́n lóòótọ́ ẹnjìnírìn bí wọ́n ṣe ń kan lílọ̀ nǹkan sùkúlù àmọ́ ògùn lérí wọ́n sọ fún ọ ìmọ̀ tí wọ́n ní ni kó fún wa ní ìmọ̀ràn tó dá lórí bí wọ́n ṣe kọ́ yín àmọ́ má pé kí wọ́n lọ gbé àgà wá ọ̀fẹ́ gúnkè wò ó ṣeéṣe tó o bá gúnkè o kó o tẹbi tí ò sí pákó ní wọ́n ti pa lóko èèyàn lọ́rùn látàrí garaje ẹni ògún lérí tí ń kẹ́kọ̀ọ́ bá ṣe ń kanlé tọ́wọ́ àtàtàrà bẹ́ẹ̀ tọ́jábọ́ láti sílìn kò tún dúró ní ibi tí símẹ́ǹtì wà ọbọ̀ ọlẹ̀ ní gorongodo wọ́n bá lẹ̀ pààyàn bẹ́ẹ̀ ni ẹnìkan bí olùmọ̀ Islam kan léèrè ó ní sakasaka yìí tá a bá kó búrẹ́dì sínú ẹ̀ báwo ni ó ṣe wúwo tó kéèyàn wá bá a níìsì kọ́mọ wá bí wá gbẹ́ dákú kó búrẹ́dì sínú sakasaka yìí báwo ni ó ti ṣe wúwo tó àbí kẹ́nìkan máa bí mílíọ̀nù kẹ́dá ẹ nísàárì ṣé yẹn lọ́dà ká máa jẹ àbẹ́bà ẹ̀mí ọmọ àwọn ẹni tó máa ń kó oúnjẹ láàbì léèrè èwo ló máa ń dinú mú torí eléyìí ò ní í ṣe pẹ̀lú qala mú ọ ọ̀rọ̀ àwọn bàbá bàbá tó lóye ń pọ́n jẹ́ bàbá arákùnrin níbèrè kan tó fẹ́ bí. báyìí lólùmọ̀ẹ́sì islam ọ á mú ẹni tó bí léèrè pé sakasaka ráìsì tá a bá kó búrẹ́dì inú ẹ̀ bóun ni ó wúwo tó ọkàn mú lọ bí tí wọ́n ti máa ṣe búrẹ́dì ẹ̀yìn tí tá a bá kó búrẹ́dì sínú sáàkì máa ní tó bá jẹ́ búrẹ́dì eléyìí tí máa dàbí fẹ̀rẹ́ǹtì tí máa rí pẹlẹbẹ ń tá a bá kó búrẹ́dì sí tó bá kún yóò tó yẹ kìlógíráàmù báyìí tó bá sì jẹ́ búrẹ́dì tí máa wú èyí tá a máa fi mu tíì tá a bá kó sínú rẹ̀ yóò wúwo tó báyìí sẹ́mi pé sẹ́ẹ̀ tí wọ́n ní lóòótọ́ ó ní náà wò ló bí ọ̀kẹ́rẹ́ jókòó wọ́n bá sì kó búrẹ́dì bẹ̀ wọ́n bá gbé sórí skéèlì gẹ́lẹ́ bó ṣe wí ni pé àwọn polisi kejì náà sí gẹ́lẹ́ bó ti sọnù ẹni tó wá bi àfáà léèrè pé ebe ẹ̀yin mo bi léèrè ẹ̀yin lọ sọ pé alukurani sọ ń pa gbogbo nǹkan wọ́n ní bẹ́ẹ̀ ni alukurani sọ ń pa gbogbo nǹkan ẹ̀yin ò ṣe dáhùn ó ní mo ti dáhùn ó rí i pé mo mú ọ wá bẹ́kìrì ebi bẹ́kìrì wọn ti dọ́ọ́lú <laughs> torí pé alukurani sọ pé fas'alu ahla dhikri in kuntum la ta'lamun ẹni ọmọ nǹkan kan ni ẹ máa bi léèrè tẹ́yìn ọ̀bá mọ̀ nígbà wọn sì ṣàlàyé fún ọ orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ ó tọ́ ṣe eléyìí túmọ̀ sí pé níta ọba ti máa ń parẹ̀ mú lọ sọ́dọ̀ níta ọmọ ń parẹ̀ òbúkátà kọjẹ́ sakọjìyà wọn ń bi ọ́ léèrè bí ẹ dákun kí ni wọ́n ń pè ní bankirias bankirias pancreas lọ́dọ̀ àwọn English lọ́dọ̀ àwọn larba. pancreas ó ní kí lẹ́ pé pancreas ẹ tún tún pé náà pancreas ẹ̀ ń a bá wò ní bí ó tún ní n ó ní k ó ní r àbí òye ah, ọ̀nà tó gbà jìn. ìtumọ̀ rẹ̀ pọ̀ bankiriyas ni bankiriyas kọ̀rọ̀ pé nígbà tí ò rí bi dá sí wa fassara al-ma'a ba'da al-juhdi bil nígbà tó ṣe wàhálà títí lórí irọ́ ó lómi lómi ń omi lómi ń gbogbo ọ̀rọ̀ tó gbé wa dìnà yóò ti sọ pé omi lómi ń eléyìí túmọ̀ sí pé má èèyàn jẹ má parọ́ fáwọn èèyàn nítorí ọba ti mọ̀ mú ọ̀dọ̀ ẹni tó mà nínú àǹfààní tó tún àánú àwọn àyà yẹn ó náà ní pé gbogbo ìránṣẹ́ tó lu aránṣẹ́ ayé abara ni wọ́n nínú àwọn èèyàn abara ni wọ́n kọ̀ọ̀rán màláìkà rí sáwọn èèyàn kọ̀ọ̀rán jàǹdù rí sáwọn èèyàn à ń bọ̀sibọ́sí pẹ́pẹ́ kìnnìkan yìí wín gbogbo àwọn ẹni tó lu aránṣẹ́ sáwọn èèyàn èèyàn ẹgbẹ́ wọn ni nítorí tí ò bá jẹ́ pé èèyàn abara níránṣẹ́ èèyàn abara oníríṣẹ́ yẹn jẹ́ ènìyàn kéré nìyàn sá àmọ́tẹ́nìkan bá jókòó lẹ́gbẹ̀ẹ́ yín tó ṣe pàǹjánú ni ọ́ pàwọ̀dà ni ẹ wá rí i láwòrán èèyàn lójijì ló bá sọ fún mi kí sọ́ọ́ mẹ́ni tó jókòó sẹ́gbẹ́ rẹ̀ náà débi ẹbí wa náà tí mo rìn ká èmi ẹ̀ máa ṣe èèyàn bíi tiẹ̀ àǹjẹ̀nùmọ̀ ni mi mo máa yíra padà ni sódò ó tulẹ̀ torí pé kìí ṣe abara bíi tiẹ̀ lódodo ọ̀pàwọ̀dà ni ó bá jẹ́ mọ̀lẹ́kà wọn rán sí wa àǹjẹ̀nù wọn bá rán sí wa ṣé yọ rọrùn láti jíṣẹ́ wọn kò ní rọrùn olúwa ṣe wọn lábara bíi tiwa nítòsí bálaka ìmúnánu ẹ bá fẹ́ rán ìránṣẹ́ sí màláìka màláìka ẹgbẹ́ rẹ̀ náà ní kó rán sí tó bá fẹ́ rán ìránṣẹ́ sèèyàn èèyàn ẹgbẹ́ rẹ̀ ní kó rán sí kò sì burú kó rán èèyàn sáǹjànù gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé olúwa rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sáwọn èèyàn lápapọ̀ àtàwọn àǹjànù lápapọ̀. rasulullahi ila taqalayi olúwa rán sí èèyàn àtàǹjànú lápapọ̀ adúpẹ́ fún allah orí ńlá lolúwa fún wa ẹni tí wọn máa rò òní mórí ń ó ṣe wá lọ́mọlẹ́yìn ànábì tí sí gbogbo èèyàn àti gbogbo àǹjànú adúpẹ́ fún allah. a jẹ́ sọ. àwọn kèfèrí tán sọ wípé wípé ma hadha illa basharun mithlukum èyí ọ̀jẹ́ nǹkan kan bí èbá séèyàn bíi ti yín séèyàn bíi ti yín lọ́yẹ kó lúwọ́ rán sí yín wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ nítorí téèyàn bá ti jẹ́ mùsùlùmí làákà ìwọ̀n èpè ọ̀rọ̀ yìí kèfèrí ló lè jẹ́rìí tí kèfèrí bá wà ń kèfèrí kò ní mọ̀túmọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí níjọ́ wọ́n ní ngbàtẹ wà ń kèfèrí ẹ nílàkà yìí ngbàtẹ tó di mùsùlùmí lẹ nílàkà yìí ṣé ẹ lè sọ lọ́rọ̀ yìí wàláhì ẹ gbọ́ tí kèfèrí ọ jẹ́rìí sí pé lódodo gbàtà àwọn wà ń kèfèrí orí àwọn ò pé orí rẹ̀ bá pé ọwọ́ ajẹ́ kó dúró ń di igi kan ọmọ pé gbà mí làmì ṣàánú mi má jẹ́ ń rá ṣàánú mi má jẹ́ ń ṣègbé wàlá orí dàrú ni igi tó fọwọ́ ara rẹ̀ gbẹ́ igi tó ra lọ́jà tó náà lọ́ọ́ máa gbára dálẹ̀ fún orí kèfèrí kan ò sí tó pé nígbà tí ń ṣe kèfèrí báwo lórí ṣe pé ọfà gbélébú sọ́rùn wọ́n lọ́ọ́ ra gbélébú yìí o ẹnìkan lọ gbẹ ohun wọn rí wọn fi gbẹ kò bá jẹ́ amọ̀ kò bá jẹ́ wúrà ọwọ́ á gbé gbáyà rẹ ọgbọ́ òsì ọgbọ́tún ó tún fọwọ́ gbárí òun nìyẹn àgbélébù ń bẹ pẹ̀lú ẹ lágbára àgbélébù irọ́ lásán ọ̀dà nǹkan mọ̀ torí ẹ̀ níjọ́ bá gba Islam wàláhì kèfèrí gan máa fi rẹ̀ rẹ́ ni pé a nílàka ìgbà àgbọn gba nílàka ì kèfèrí tó jẹ́ pé oní ọ̀fọ̀ ara rẹ̀ mú dẹ́bìnù dẹ́bìnù yóò fi ya ère yóò mọ̀ wá sìn débi bá palálẹ́ dẹ́bìnù tó fi ya ère tó fi solúwa rẹ̀. o náà ni ó tún mú jẹ wípé wọn padà rí mi lọ́la tó wọn tún fi yàwòrán olúwa tó wọn sìn Allahu Akbar gbọ́nkẹfẹ́rí ti ní làákàyè ẹ̀yin lẹ́ sọ pé ẹ̀ ń sin egu ẹ̀ ń sin eégún ẹ wá lárọ̀ ọ̀run olégun ọ̀kadà lásán lọ gbégun eégún bá ní ẹ máa gbé mi lọ títí wo ni ọ̀wọ̀ àárọ̀ ọ̀run dì í arọ́ ọ̀run síbẹ̀ ẹnu kọ́ padà sọ́run rẹ ni ìgbà tọ́kadà gba gan pọ̀ yẹ kára rẹ̀ ó ṣẹ̀jẹ̀ àmọ́ yorùbá àwọn náà mọ̀ pé rọ́nà kò sí làákàyè náà ni ẹ̀gbọ́n wọn làwọn ń pòkù òkú ọjà wọn yorùbá náà ló tún padà sọ pé tá a bá pòkú ní pópó ẹ̀hẹ́n wọn ni ọ̀dà wọn ló gbogbo eléyìí náà fi hàn pé ẹni tí ń ṣe kèfèrí kò dájú kó ní làákàyè èèyàn lọ gan sídìí ọ̀sùn òṣogbo wọ́n wá ń lu omele àti àpàlà ìyáàlù àti gángan àwọn alágogo náà lu agogo àtó ń sẹ̀kẹ̀rẹ̀ bí wọ́n ń pè ọ̀sùn òṣogbo jẹ́ ńlá jẹ́ ńlówó àà omi wa yíyadé lọ́ba gbé ó sì sọ pé jẹ́ ńlá jẹ́ ńlówó lọ́ba lọ́ọ̀pàrùn sẹ́mi akẹ́kọ̀ọ́ nílàkàì níjẹ́ olódò lè gbéyàn yóò gbé ẹni tó jẹ́ babalóòsà aṣíwájú àwọn ẹni tí ń bọ̀ torí ẹ̀ Umar radiyallahu anhu ó ní lóòótọ́ ni o à nílàkàì nígbà tá a wà ń kèfèrí bàtà tó gba Islam nílàkàì tó padà sórí wa òdodo ọ̀rọ̀ ni báwo ni kèfèrí ti ti fẹ́ nílàkàì ẹ gbọ́rọ̀ ànábì ni sallallahu alayhi wa sallam tó nínú fún méje ní kèfèrí máa jẹun sí ìfún ẹyọ kan ni mùsùlùmí máa jẹun sí làákàì ṣe fẹ́ wà fẹ́ni tí wọ́n mọ̀ tó kọ́ jẹun lọ àbí òye wa làákàyè ò lè sí iná làásì ń bá wọn náà wì tẹ́kí tó bá ti róúnjẹ ìtì rẹ ti ń gbọ̀n ní ti ń jatọ̀ lẹ́nu bí ajá owó ti máa mì ẹ̀dàpẹ́ tètè bá mú tèmi ẹ̀dàpẹ́ tètè kélé ó túmọ̀ sí kí làákàyè rẹ ò déédéé aha torí pé àwọn mùsùlùmí máa jẹun nítorí kí wọ́n lè bá sẹ̀mí ni àwọn kèfèrí ẹ̀wẹ̀wẹ̀ àwọn ń sẹ̀mí kí wọ́n lè bá jẹun nínú àwọn àǹfààní tó tún wà nínú àwọn àyà yìí náà ni pé abara làwọn anábì wọn a máa jẹun wọn a máa mú mi ẹ wá bá anábì tí ń jẹun ẹ wá ní áá wọn anábì náà kí lè fẹ́ fóúnjẹ sí kọ́ para rẹ̀ ni sẹ́ńgbà tó ń ti dá anábì ó di màláìkà ni ṣebí màláìkà ni ẹ̀jẹ̀ ni ẹ̀ mu anábì a máa jẹ anábì a máa mu nǹkan tá anábì ká máa ń ṣe ni pé oúnjẹ tí ọba ti bá anábì la mu anábì ẹ̀ tí ó bá ti jẹ́ haram oníbẹnu àtẹ́lù báyìí ni anábìrì tí wọ́n ń jẹ àwọn ẹranko kan ó dà gẹ́gẹ́ bí agilinti ó máa ń wà nù sahara ẹran rẹ̀ máa ń dùn bí ẹja ọ̀pọ̀ láwọn ìlú tí sahara bá wà ń bẹ ọ̀pọ̀ gidigidi ní alimadina tí Lárúbáwá bá fẹ́ pọ́nlé tí wọ́n fẹ́ yí ọ sí. Si tó sì fẹ́ ti torí jẹ́ lọ́pàgbò wọ́n bá pa àwọn àwọn yìí ọ̀pọ̀ ọ̀ wá ní mọ̀sẹ́já ni mo ń jẹ́ ní àbákan níbi tí ó dùn dé lẹ́nu rẹ̀ báyìí ni wọ́n gbé sórí àtẹ oúnjẹ níbi tánàbí wà sallallahu alayhi wa sallam àwọn rò pé àwọn fẹ́ pa nàbì lẹ́nu toró oúnjẹ tó wọ́n gidigidi ní lọ́dọ̀ lárúbáwá wọ́n tó rí mú kèé ṣe wàsá wọ́n á ní wà nàbì ẹ wá jẹun anabi rí anabi fà sẹ́yìn wọn jẹ́ kí ló dé anabi ni innahu la yu'kalu bi ardi qawmi wọn ìjẹrù rẹ̀ nílò àwọn èèyàn mi yanni pé wọn ìjẹrù rẹ̀ Mẹ́kà ọmọ mi la ẹ máa jẹ yọba abiri lọ anabi ọbẹ náà àtẹlù ẹ náà náà ó bi táwọn kan ti fẹ́ jẹun tuwo wá ni wọ́n fẹ́ jẹ wọ́n á ní what to what to wo wọ́n á sọ pé ẹ má tún fi lọ mi má láìla oúnjẹ kó oúnjẹ oúnjẹ rádaràda ah! a'udhu billah anábì sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé kọ̀ má mi la Allah azza wa jal yóò jẹ́ ọba abiri lọ lára yín àmọ́ kọ́ wa bẹnu àtẹ́lù má bẹnu àtẹ́lù oúnjẹ olóúnjẹ ẹ wo bí àmàlà ṣe máa ń dùn lẹ́nu àwọn tí máa jẹun pàápàá jùlọ pẹ̀lú ọbẹ̀ àbùlà lọ́dọ̀ ẹlòmíì wọn ò fi kọ́ tó bá rí ọ̀sà nì kò burú tó bá sá àmọ́ mọ́ bẹnu àtẹ́lù torí inú oúnjẹ tó wọ́n jù lọ́dọ̀ Yorùbá nù tó bá bẹnu àtẹ́lù sọ fẹ́ káwọn èèyàn kórìíra rẹ̀ bíi tiẹ̀ wọ́n wá tàtàrà bẹ́ẹ̀ kún ó lébi ni ànábìyẹ bẹnu àtẹ́lù oúnjẹ tó bá jẹ́ tí ó sì wù yọ pati àwọn anabi máa jẹun o àwọn anabi máa jẹun àmọ́ àwọn ìjẹ ajẹranku wọn yẹn jẹ ajẹ ìbọkọ wọn bá níwọ̀ntúnwọ̀nsì ló ń jẹ àwọn anabi Allah. nínú tí ń tọ́ka sí jíjẹ́ yẹn wọn wọn náà ló ń jẹ tí wọ́n ń jẹ sáà lè máa jẹun ká má tọ̀ sáà lè máa jẹun ká má ṣègbọ̀nsẹ̀ ó túmọ̀ sí pé èèyàn làwọn ànábì Allah ṣùgbọ́n Allah ọ̀pọ̀ wọn lé pẹ̀lú ṣíṣe wọn ní ànábì àti ṣíṣe wọn ní ìránṣẹ́ rẹ̀ wa ma kanu khalidin látara àyà yìí a rí i pé àwọn ànábì wọn àní máa bẹ gbére kése àwọn náà kù àwọn náà kù. وما جعلنا لبشر من قبلك الخلد a ṣe fún ẹ̀dá kan ṣáájú wa nabi sallallahu alayhi wa alayhi wa sallam pé yóò máa bẹ láyé gbére kése afa imitafahumul khalidun ṣé tí wọ́n bá kú táwọn máa bẹ láyé láyé láyé ni rárá o kullu nafsin dha'iqatul maut. gbogbo ẹ̀mí pátá náà ni ọ̀tọ̀ kú wò torí ẹ̀ ìgbà tó lu ẹlẹ́dàá tó ti fi hàn wá ikú àwọn anábì òní máa bẹ láéláé bó wàá làwọn ta kéré sí wọn bá a bá rí tẹ́nìkan kú ńṣe ló yẹ ká dárò kò yẹ ká yọ̀ ọ́ kò sì yẹ ká yọ àwọn èèyàn rẹ̀ ká gbàjó ká gbàlù. káfíhàn a wá dùn a'udhu billahi minash shaitanir rajim wọn náà kù kí lọ́ọ́ fẹ́ máa dunnú sí kú wọn kì í fi torí ẹ̀ ní nínú ọ̀rọ̀ tó dáa tí Yorùbá sọ òun náà ní bá ń jà bíi ti ká kú kọ́ bá ń jà bíi ti ká kú kọ́ tí wàá tẹnìkan bá ń jà kí ṣe kọ́ ọmọ wa rò kò sí nù nǹkan pé ọlọ́run mú ọ ìwọ náà ti ẹ náà ń bọ̀ ẹni tó ti torí pé nìkan kú tó ń jó tó ń yọ̀ ẹ bá ní kúkú ẹ bá ní kíkú palẹ̀ mọ́ bóyá ọ̀sán lòun fi ń yọ̀ pé nìkan kú ìrọ̀lẹ́ ń tiẹ̀ náà dì kò sí tàbí ṣùgbọ́n walaw ishta alfan fala budda min yawmin tasiru ila al-qabr bó o bá lu ẹgbẹ̀rún ọdún láyé tó tún á lu ẹgbẹ̀rún ọdún méjì míì lẹ́yìn rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pọ́jọ́ kan ó dé ọ padà lọ sí sàárè náà ni. yasurru al-mar'u ma dhahaba al-layali wa kana dhahabuhunna lahu dhahaba inú èèyàn máa dùn pé ilẹ̀ su ń ma ilẹ̀ su ń ma yíyẹ sẹ́gbẹ́ yín máa dé wọ̀nyí bẹ́ẹ̀ làwọn àgbàlagbà ọ̀ máa sọ fún yín kọ́mọ pé bílẹ̀ ń ṣe ń sún tilẹ̀ ń mọ́ lòun náà ń lọ bílẹ̀ ṣe ń sún tilẹ̀ ń mọ́ ìníwọ́ náà ń lọ. المرء يفرح بالأيام قضاها وكل يوم مضى يدنى إلى الأجل ìyá máa dunnú pẹ̀lú ọjọ́ tó ti lò láyé ìyẹn máa sọ ọmọdé mọ́mọ́ ti lé lọ́gọ́ta ọdún mọ́mọ́ ti lé láàdọ́rin ọdún èmi ọmọ àádọ́rùn èmi ọmọ ogóje àmọ́ ike kullu yawmin madha gbogbo ọjọ́ tí ilẹ̀ rẹ bá ti sún tó ń bá lọ yudna ila al-qabr wọ́n máa sun ọmọ sàárè ni bẹ́ẹ̀ ni bá ti ṣe wà nù àwọn anábì kú kí wọ́n ló fún wọn garanti pé òní kú àwa wíta ìwé wọn alẹ́gbẹ̀rún ọdún lónìí wọ́n máa wà ní ìwọ wo ẹgbẹ̀rún ọdún báwo bàbá rẹ àtàwọn èèyàn rẹ ta ni nínú ilé yín ló lọ ẹgbẹ̀rún ọdún. eré ló ń pè lẹ́gbẹ̀rún ọdún a ọmọ èèyàn tó ayé wò tán ó dùn má lẹ́nu kọ̀ fẹ́ lọ mọ́ láì mà pé bóun bá ṣiṣẹ́ rí ntó wọn bá lẹ́yìn ikú òun lálùjánnà kò sí nǹkan kan nù rẹ̀ tó wà láyé ń bì ní dáadáa àmọ́ nǹkan tá a a ti rí kì í tọ́ba ní kú ní ìsìn ọwọ́ àlìjánà ẹ̀bájẹ́ ló díẹ̀ sí hmm, ẹ̀bájẹ́ ló díẹ̀ sí tí ọba wa náà ṣàjẹun àlìjánà àmẹ́jẹ́ ló díẹ̀ sí à ìgbòwúrọ̀ láwa. ìdìgbò àlìjánà náà là ń wá òní torí rẹ̀ ta ń fẹ́ kú kò sí ẹni kò ní dáhùn ta ń fẹ́ kú ẹni tí ń kó nǹkan ọkọ̀ òǹgò ní dáhùn aha kò sẹ́ni tó fẹ́ kú torí di eléyìí kò sẹ́ni tó máa bẹ láyé gbére bẹ láéláé tó bá tí ẹ bá ronú dórí ànábì ikú ànábì sallallahu A a sallam a atánimbanújẹ́ ni atánimbanújẹ́ ni bí nǹkan àbànújẹ́ bá ṣẹlẹ̀ sí ọ àrélù tàbí àjálù tó bá pànábì kú ọmọ pé nǹkan kan ò sí ọ torí rẹ atánimbanújẹ́ ni nítorí pé kò sí ń tọ́ ga. ní nǹkan àbànújẹ́ tó ṣe wá bíi kó ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà lànàbì ṣe pàkíyèsí wa ẹ máa tàtàrà pé mo kú kí ẹ máa fi pàrònú ìbànújẹ́ tó bá bá yín nù gbèsè ayé yín rẹ nítorí pé tí ọmọ ń jẹun tó ń jẹ yín dùn mọ́ lẹ́nu tó ń fa tan adìẹ ìtàn tọ́kì tó ń fa ya tó bá rántí pé ọ̀gá wàdà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó rí pé bíi páálí lẹ́ran tó ń lọ ń jẹun ni ó rí lẹ́nu rẹ̀ yóò di páálí ni fìkì lọ kí ni ń dùn mọ́ ọ̀gá nu ẹran tó lọ́yìn ọ̀gá wa ti kú anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam tí ẹran jíjẹ wa lọ́rọ̀ tiẹ̀ kan a kàn sọ fún ọ ní pitọ́ wọn ò ní kọ́ ọmọ dárò anabi báwọn kọ́ wa lò ní jẹun mọ́ kó lò ní jẹran mọ́ kọ́ wa síbẹ̀ kọ́ fọ́ ara rẹ̀ para rẹ̀ kó tún lọ́ọ́ jìyà nínú náà eléyìí túmọ̀ sí wípé anabi ò ní máa bẹ láéláé o àwọn náà lára akú ọ̀nbẹ́nu wa ẹni tó lu adájọ́ ẹ̀mí gígùn lé lórí ọ̀nbẹ nínú wa ẹni tó dájọ́ ẹ̀mí kúkúrú lé lórí ẹ̀mí kò gùn jù kò kúrú jù wa gbogbo èyí yòówù tó lu fún alẹ́jọ́ nípa èyí tá a lò láyé abolúwa kó jẹ́ Islam. gbogbo gbàtà bá wa kú láyé abolúwa kó pa wá pẹ̀lú al-iman gbogbo bá ṣe wá wù ká pẹ́ tó láyé àbí kí ọjọ́ orí wa kó kúrú tó láyé alìjánà ní kólú ẹlẹ́dàá kọ́dàkùn kò fi san wá lẹ́sàn. nínú ntótó wà nínú àwọn àyà yìí tó náà pé olúwa ṣàdéhùn fáwọn ànábì ó sì pé àdéhùn rẹ̀ fún un anjaza wa'da wa nasara abda olúwa pé àdéhùn rẹ̀ fáwọn ẹrú rẹ ó sì sàrànṣe fún wọn olúwa kì í sáàdé nǹkan máa pè ó sì máa ran àwọn tiẹ̀ ó máa ran àwọn sí torí ẹ̀ ẹ̀kọ́ ń bẹ ń bì fún wa fi káwa náà lájẹni tó dúró déédéé ń di ẹ̀sìn wa àdéhùn dáadáa tó lọ́wọ́ ṣe fún wa yóò pè aránṣẹ́ rẹ̀ yóò bá wa àmọ́ tá a bá láti dúró dọ́gba nídìí ẹ̀sìn wa kò sí tàbí ṣùgbọ́n nǹkan ò ṣe o rẹ́rẹ́ òrùn lórí wa o kò sí nǹkan kan téèyàn ní tí máa ṣe sábàbí kóríire èèyàn kó gùn kó pọ̀ bí kéèyàn dúró déédéé nídìí ẹ̀sìn torí pé ẹ̀sìn yìí ó ní jù nínú nǹkan tá a ní olùwẹ́lẹ́dàá wa sọ pé. لقد أنزلنا إليك كتابا فيه ذكركم أفلا تعقلون أما تسوتيرا كان قال النبي محمد صلى الله عليه وآله وسلم تسكتيرا يباي أي كما يرفني قاقا بوتسي كما يرفن أصفني نورني قاين الله a sọ fún yín nínú alukur'an nípa yín bẹ́ẹ̀ ni àwa ni wọ́n sọ kalẹ̀ fún gbogbo àwa àwa àwa àwa tá a máa bẹ díjọ́ gbé nàlùkìyàm olúwa tí wọ́n sọ fún wa nínú rẹ̀ nípa wa báwo la ti ṣe ṣẹ̀dá wa báwo la ti ṣe dèèyàn báwo lolúwa ò ṣe fẹ́ ìsìnà fún wa báwo ló ṣe ráwọn ìránṣẹ́ rẹ̀ sí wa. Si kọ́ máa pè wá lọ sí di kásẹ̀sìn òdodo àti pé kí lẹ̀sìn òdodo báwo láti ti ṣe ṣe tá a fi ṣoríire ẹ̀sìn ẹni tó bá ṣe àti ìyà ẹni tó bá kọ̀ láti ṣe gbogbo eléyìí iná lolúwa sọ fún wa nínú alukur'an olúwa fẹ́ràn wa púpọ̀ ó fẹ́ràn wa fóríire kò fẹ́ràn wa fún ìbàjẹ́ pákáleke àti orí ibú ìdí ni tó fi bá wa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an ìrántí wà nù rẹ̀ wọ́n sì bá wa sọ nípa ara wa Olúwa ní wa innahu ladhikrun laka wa liqawmika wa sawfa tus'alun tíra ìrántí alukur'an jẹ́ fún wa nabi sallallahu alayhi ó sì jẹ́ ìrántí fáwọn èèyàn rẹ̀ á bi léèrè á bi léèrè nípa rẹ̀. ábìyín léèrè nípa ń ní kẹsẹ nínú rẹ̀ gbogbo ẹ̀ lábìyín léèrè. laqad anzalna ilayka kitaban fihi dhikrukum. àyà yìí fi hàn yìí pé òkè gbogbo nǹkan lolúwa wá wà torí tí ó jẹ́ pókè lọ́wọ́ báwo ló ṣe fẹ́ sọ pé a sọ nǹkan kalẹ̀ wọn kì í sọ nǹkan kalẹ̀ jẹ́ tó sọ kalẹ̀ òkè ló wà bó sì ṣe rí nu wa ṣe dọ́gba lókè àgọ́ ọlá àga ọlá tí ń bẹ lókè gbogbo àwọn ẹ̀dá t'Olúwa dá lókè gbogbo sánmà méje lórí omi tí ń bẹ lókè gbogbo sánmà làgọ Olúwa ẹlẹ́dàá wa wà Olúwa rọ kiri gbogbo nǹkan kò sí nǹkan kan báyìí tọrọ kiri ká Allah Olúwa ẹlẹ́dàá wa ó ti sọ tírà yìí kalẹ̀ fún wa wọn bá bi ọ́ léèrè pé bololúwa wà ó ní lókè gbogbo sámà arrahmanu ala al-arshi istawa tíra yìí tíra olúwa ẹlẹ́dàá wa ni tó sọ̀kalẹ̀ èyí tó ṣe pé gbogbo tó lórí tẹlẹ́mù ti ń bẹ láyé pátá lolúwa fi bá sọ̀rọ̀ pé kí wọ́n ṣe islam kì í sàwọn èèyàn kan yàtọ̀ sáwọn èèyàn kan ẹni tọgbọtọgba là ń pè ní mùsùlùmí mùmìnì ẹni ọgbọtọkọ tí ó gbà àwọn là ń pè ní kèfèrí káfìrí mushrik ọsẹbọ munafik abẹ Allah kó má pàwádà ṣáìdá a sì tún bẹ̀ẹ́ fáwọn ẹni tí ò ti gbàgbọ́ pé káwọn náà kó jẹ́ kí wọ́n mọ òdodo lódodo kó ṣe nírọ̀rùn fún wọn láti tẹ̀lé kó jẹ́ kí wọ́n mọ ìbàjẹ́ níbàjẹ́ kó ṣe nírọ̀rùn fún wọn láti jìnnà sí i eléyìí jẹ́ tírà tí Olúwa Ẹlẹ́dàá wa tó sọ̀kalẹ̀ fihi dhikrukum ìrántí mbẹ́mbẹ́ nípa yín a sọ nípa yín nínú alukur'an. afala ta'qilun sẹ́ẹ̀sì làákàyè torí ẹ̀ èmi àti wọ́n làlùkùránì ń bá wí o bí bá ń sọ fún wa nípa anabi ibrahim alayhi salam èmi àti wọ́n ní ń bá wí o nígbà tí ń sọ fún wa nípa anabi nuh alayhi salam àti wọ́n ń bá wí bá ti ń sọ fún wa nípa lot alayhi bá ti ń sọ fún wa nípa musa àti isa ti ń sọ fún wa nípa haruna èmi pẹ̀lú rẹ ní ń bá wí nítorí kálíbà gbọ́ kálíbà gbà kálíbà tẹ̀lé. fihi dhikrukum ìrántí yín wà nù alukur'an afala ta'qilun ẹ ṣe làákàyè tẹ bá ṣe làákàyè ẹ rí pẹ́yìn là ń bá wí pẹ̀lú alukur'an gbogbo ṣe tó wà nù alukur'an ìwọ àtẹ̀mí ni wọ́n ń bá wí gbogbo jáwọ́ ń bẹ̀ ìwọ àtẹ̀mí ni wọ́n ń bá wí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́wọ̀n olùwà ni wakam qasamna min qaryatin kanat zalimatan wa ansha'na ba'daha qawman akharin mélòó mélòó wọn ò fi eléyìí ṣe béèrè wọn a máa fi báni sọ̀rọ̀ púpọ̀ ni ẹni tí yorùbá náà bá fẹ́ ṣe béèrè tí ń fẹ́ kọ́ dáhùn lónìí mélòó làwọn èèyàn ti ń retí mi lẹ́nu àná mélòó làwọn èèyàn ti ń retí mi lẹ́nu àná ìbéèrè nìyẹn àmọ́ tó bá fẹ́ ṣàpèjúwe púpọ̀ mélòó mélòó lẹni tá a ti ràn lọ́wọ́ lónìí wọn á bùkátà láti sọ iye nǹkan wọn mélòó mélòó lédè lárúbáwá kam náà ni kam ṣùgbọ́n kan a máa jẹ́ kọ̀bẹ̀ríyà káàmù tí wọ́n fi ń fún yàn ròyìn òun náà ní mélòó mélòó káàmù eléyìí tó ṣe pé wọ́n fi ń ṣèbéèrè òǹkà ẹyọ kan náà wọ́n máa wí òun wọ́n ń pè ní káàmù istifhamiya káàmù tá à ń fi ń ṣèwádìí tá à ń fi ń ṣèbéèrè. tẹ́lẹ̀ bá yé wa olú ẹlẹ́dàá ni mélòó mélòó làwọn àló ńláńlá kọ̀sọ́mùnà tá a ti parun kọ̀sọ́mùnà tá a ti dáládàpa kọ̀sọ́mùnà tá a ti fi wọ́n tá a ti fi kú ṣe tiwọn tí wọ́n ti kó tí ò sí àwọn ọmọ àwọn àló wọn ńláńlá àwọn náà dìtàn. eléyìí túmọ̀ sí wípé ẹ̀yin náà ẹ̀jọ̀ agbára Allah lọ ìṣẹ̀rùbánilélẹ́yìn tó bá wọlú aláti pẹ̀yìn náà àrùn kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe abolú akọ́dàkùn kọ́ má pa àrùn ẹnìkan wá ní ọ̀rọ̀ tí Allah sọ ń bí sábà pé ń gbà yẹn tálkùránì ṣẹ̀ṣẹ̀ ń sọ̀kalẹ̀ àwọn èèyàn tí ì ní àwọn nǹkan àjẹ olóró bó wàá lolúwa nísìnyí ni ó sì pa wọn rún a sọ pé à ọ dá nǹkan mọ̀ nǹkan ju olóró kọ̀ nǹkan ju olómi ni tolúwa bá fẹ́ mú yẹn tó bá fẹ́ pààyàn run ẹ̀yin gan lẹ́fọ̀ọ́ ara yín fúnra yín lóògùn jẹ olúwa kì í kánjú kó tó mú yẹn kò sì kùmà kó tó báyàn wò àìfẹ́ bọ́ wí ló fi rí pọ́ǹbẹ́ lálàáfíà tán ẹ̀yin náà tó ń ti bí ìlú yín ti ṣe tóbi tó ẹ̀yin náà tó ń ti bẹ́ẹ̀ ti ṣe lágbára tẹ́ ẹ ṣe nǹkan àjà tó lónìí ẹ̀yin náà tó ń ti bí gbogbo nǹkan ti ṣe rí fún yín ẹ ju ẹni tá a lè parun lọ ẹ tayọ àwọn ẹni tá a ti parun olúwa ń pòwe fún wa ká lè jẹ́ kó yé wa mélòó mélòó làwọn ìlú ńláńlá tá a ti parun. bẹ́ẹ̀ bá tẹ̀síwájú pẹ̀lú jíjẹ́ abetílápá irú ètò ẹ̀ ń ará mẹ́kà pàápàá jùlọ ẹ̀yin abẹnugan wọn tẹ́ ẹ sọ gbogbo aráàlú yòókù dọ́lẹ́ ẹ rántí mélòó mélòó nílùú tó lu ti parun fama wa kam qasamna min qaryatin kanat mélòó mélòó nínú àwọn ìrúlá ti parun àmọ́ kìí ṣe lásán alábòsí ni wọn olúwa kìí ṣàdédé pààyàn rùn àfi kọjá pé alábòsí ni ọ àbòsí irú èwo wọn gba àyìnà fòjò nípa àjọsìn wọn gbójò fáyìnà ẹ̀sìn tó yẹ kó ń ṣe fún Allah àwọn òòṣà ni wọn ń ṣe fún wíwá rí rírá bàbà tó yẹ kó ń ṣe fún Allah àwọn nǹkan míì tí wọn ń sìn lẹ́yìn Allah òní wọn lọ ṣe fún torí kí wọn ya alábòsí tólúwa ti pa wọn rùn. وأنشأنا بعدها قوما آخرين táwa dá àwọn èèyàn mi lẹ́yìn wa kọ̀nà Allah ní kankan kọ̀nà ní kankan láti pé ká parun ká parẹ́ àwa gẹ́gẹ́ bíi ta kó sì dá àwọn míì dípò wa. eléyìí túmọ̀ sí wípé àwa náà já mọ́ kankan ẹni tó lu àmú olúwa lọ́dà ẹni tí ò mú tó fi lẹ̀ òun náà lọ́ da bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kan lẹ́yìn mà tí ò fi ra yín mú tí ò fi pa yín tí ò fi pa yín run gbàgbé ẹ̀ ọgbọ́n kọ̀ àgbọ̀ ni òpolówó ọ̀fẹ́ pọ̀rùn olùwà ni falamma ahassu ba'sana idha hum yarqudun ìgbà tó ń fura rí i pé ìparun ìyà ti dé látọ̀dọ̀ Allah wọ́n bá túlẹ̀ gbọ́dọ̀ ń sálọ ẹ dákun. bó lè yàn fẹ́ ságbà bó lè yàn fẹ́ sá lọ má lọ́wọ́ tí ò tún ní jẹ́ pọ́wọ́ rẹ̀ lèyàn kò sí Allahu dàbí àwọn èèyàn ní ìsìn fẹ́ sáfẹ́ nìkan ló gbọ́n máa sọ yìí inú kò mórí lọ́nà lọ́rin àbí kò mórí lọ́nà ọ̀yọ́ lópin ìgbà tó ń bá sì jẹ́ pé bóun torí bọ́ọ̀ máa ṣe ń sáré sí ló ń sí sí. àmọ́ bó la fẹ́ sá lọ tí ò ní jẹ́ pé ọwọ́ rẹ̀ lákòsí bólódé tolúwa ẹlẹ́dàá wa tí ò sí ń bẹ pẹ̀lú màá rẹ̀ bólọ́ wà láyé tolúwa ọ̀rọ̀ kiriká rẹ̀ pẹ̀lú màá rẹ̀ torí ẹ̀ la malja wa la manja minka illa ilayka kò síbi tá a fẹ́ sá lọ kò síbi tá a fẹ́ forí pamọ́ sí pé a fẹ́ sá mọ́wọ́ Allahu lọ́wọ́ àfikọ́jọ́ pọ́wọ́ rẹ náà látòkó sí Allahu akbar ẹ̀dá tólúwa dá lásán gan malakul maut tólúwa ní kó wọn máa pín kú fáwọn ẹni tásìkò kú wọn bá ti tó tọ́mọ èèyàn wá tàtàrà bẹ̀rù kú tí kálukú ń sá fún kú tí ọ̀fẹ́ kú. gẹ́gẹ́ bí àwọn Yahudi ti ṣe jánu wípé àwọn iná oníjó àwọn àwọn lẹ́ni Allah àyànfẹ́ nìyẹn Olúwa ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ tọrọ kú torí pé ẹni wá àlìjáná kẹ́ tó kú ẹ kúkú máa lọ àlìjáná ti àyànfẹ́ Olúwa àlìjáná náà lọ yẹ kọ́ wọn ni ẹ bíi tí ká kú kọ́ actually kì í ṣe pé a ti ṣe tán tá a kú báyìí <laughs> olú ẹlẹ́dàá rí kul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum lẹ́yìn tó ti sọ pé wala yatamannawnahu abadan bima qaddamat aydihim wallahu alimun bizzalimin wọn ò ní ìran kan kú láéláé àwọn sábà pọ̀ dára láwọn ṣé nǹkan kan bẹ́ẹ̀ nu fáìlì wọn tó dùn o olúwa wa ní kú tẹ̀ ń sá fún o fa innahu mulaqikum yọ pàdé yín wájú ṣe à ń lọ ọba ni àbá ń sá fún ìjọba léèyàn sá fún kí lọ kọ sí sójú ní àbí pàkọ́ àhà ìpàkọ́ olúwa wa lójú lẹ kọ sí yọ pàdé yín wájú ẹ̀rọ àkùbọ lọ́wọ́ àṣàgbà ẹni tó ń sá fún lọ bá bá wájú garando pé ẹ káàbọ̀ tá lẹ́yìn ikú náà ni mẹ́fẹ́ yìí là ń sá fún ẹ wá bá mi nì okùnbí tó wà sàlù olúwa ni ó pàdé rẹ̀ bó ń ṣe ń bọ̀ lòun náà ń bọ̀ wá bọ̀ fa innahu mulaqikum ẹ fẹ́ ṣe pẹ̀kí báyìí kò síbi tẹ́nìkan lè ságbà tí ó sàmọ́kú lọ́wọ́ ní kú ń bọ̀ ó dẹ̀dẹ̀ tí wọlé wá bọ̀ lọ́ba gbé mọ́tò èmi kọ́ ni ọ̀la làámú lọ́ba larí ibi tó kú sí àmọ́ olúwa ti ni arákùnrin ah, ẹkú lẹ́ẹ̀mejì ikú báwo ah, tí mo ní àfọ̀ṣẹ lọ́ba padà wálé ilé lolúwa kọ pé ó kù sí lọ́ba kú kalẹ̀ lọ́sẹ̀nu bọ́ bí òkú àgùntàn ilé ìtumọ̀ sí pé olúwa ẹlẹ́dàá wa ọ̀nà lórí gbogbo nǹkan gbogbo ń tó bá ní máa ṣe o olúwa ni a pé àdéhùn fún àwọn ìránṣẹ́ wa a sì akóparun akóbá àwọn ọ̀tá wa ala àwọn ìránṣẹ́ wa wa ahlakna al-musrifin àwa kóparun bá àwọn onínàkúnà àwọn olùtayẹnu àlà nínú níná nínú lílò àwọn ẹni tí máa tayẹnu àlà ó ti mọ̀ pé oúnjẹ tó lè yọ agolo ráìsì kan àbọ̀ ni ọwọ́ àti torí pákó ráìsì pọ̀ nlé ọbẹ̀ kan lódindi ọwọ́ á ìrẹsì agolo mẹ́fà ó sè é ta ni ọ̀bọ̀ jẹ́ o sì ní tí èyí bá so oúnjẹ tó sè tó jiná lẹ́ẹ̀kan náà tó gbóná fẹlifẹli tó ń jẹ oúnjẹ mi ò lọ lẹ́nu rẹ̀ kí lọ́ọ́ aṣagolo mẹ́fà sí ó nàkúnà ọmọ àyà pa olú ẹlẹ́dàá wa máa kó parun báwọn nàkúnà ònàkúnà náà níwọ náà tó dún wájú ẹni tí ń kọrin ní sọ pé kí ẹ ẹ ẹ ọ ní ọ ní ẹ ẹ ẹ wọ́n ní kọ́ bò ń kí ọ ọwá ń yọwó ọwá ń yọwó ọwá ń yọwó ọwá ń yọwó ó ń nakúnà ọmọ ìyá àpà ìyàwó rẹ̀ sì béèrè owó ṣúgà olówó wọn lù tó ń tẹnu ẹ̀ lélẹ́rẹ́ wá ṣeré ládùúgbò yín wọ́n á kí wọ́n máa kí ọ pé bàbá súpà bàbá súpà bàbá súpà tẹ́ pé. kò sẹ́ni tí lè dá ń àmọ́ súpàdì ní máa ń kówó kalẹ̀ ní máa ń kówó kalẹ̀ ní máa ń yaa kalẹ̀ ó nàkúnà ọmọ ẹ̀yà àpà ó nàkúnà ọmọ ẹ̀yà àpà tó fi aṣọ òfin ṣe bàtà ń jọ gbéyàwó àbí wọ́n máa òfin ṣe bàtà ń lu tí ó ní owó ń owó ń òfin ń bàtà ó ọmọ ẹ̀yà àpà ó lóun fẹ́ pọ́n ọlé wọ́n bá lọ pa ògèdèǹgbé màálù fún wọn róńdó yìí ẹran mélòó ló lè tígbé fi máa o fi sí ọ ó lóun fẹ́ pọ́n ọ lẹ́nìí wọ́n wá gbé lori tire, wọ́n gbé lórí ẹ máa ráìsì wa ń bẹ lábẹ́ òun kígbe pé ẹrù tẹ́ dìrú míì pọ̀ àwọn nàkúnà ọmọ ìyá bẹ́ẹ̀ olúwa ní apá wọn rùn pa wọn rùn wọn bí ma àwọn ń ṣàjọyọ̀ wọn wá ru àpò èlùbọ́ níbi táyé lédè yìí àpò èlùbọ́ mẹ́wàá subahánàlá gbogbo gbogbo àwọn ọmọgbọ́mọyà àwọn náà tún kó àmàlà wọ́n jẹ tún dì àmàlà tún ẹni wọ́n lọ yàrá afọ́jú àwọn náà tún wá gbogbo ẹ̀ làwọn náà tún kó lẹ̀ àmàlà tún sẹ́kù wọ́n wá ń fi àmàlà bí aráyé pé ẹ bá jẹ́ pàmìlà lẹ́ẹ̀jẹ́ lónìí o ẹ má wùlẹ̀ ro ká lé yẹn wá kó mi báyìí ó nàkúnà ọmọ ìyá àpà Islam ọ̀faramọ̀ ẹ má yọ nàkúnà nínú mọ̀lẹ́bí rẹ̀ àwọn tí à ń jẹ pọ̀ àwọn àyè kan ìbátan rẹ̀ àwọn ará rẹ̀ wàláhì àwọn ẹni tí ọ̀rọ̀ wọn mú lọ sẹ́nu wọn pọ̀ tó bá wádìí wá rè ó dàbí olówó ni tó yọ sáwọn èèyàn tó ní owó wà imam ẹ àwọn tí ń jẹ ká gbowó wá imam wa ni àwọn ẹni tí yà ń jẹ wọn pọ̀ èyí tẹ̀sí ti ṣe ní jẹun owó tẹ tún fẹ́ fún àwọn ẹni tí yà ń jẹ míì yùn wo fámìlì yín wò bójú yóò rí kí láì jìnnà ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn bẹnu fámìlì rẹ̀ tí yà ń jẹ ṣége sí wọn lára àfi bí ìyà ti ń jẹ táyà mọ́tò òun náà wàá béèrè lọ́dọ̀ fámìlì pé sẹ́nìkan bẹ báà mi nínú fámìlì wa yìí tó ṣe pé à ń jẹ tí ò rí tí ò rí ná tí ò rí lò bàbá bá ní ó béèrè tẹ́lẹ̀ ni wọ́n pọ̀ wọ́n pọ̀ àwọn náà ń wò pé tọ́ irú ahun tó lu adáwọ̀ nínú fámìlì tàwọn yìí kò tiẹ̀ yá wọn báà mi ẹ bá ń pè wọ́n lọ́ba rí i pé a ah, nọ́mbà kọ sí sọ nọ́mbà kọ sí sọ lọ́ba ni wọ́n máa fún wọn three three hundred thousand wọ́n sì fún yàn wọ́n lọ bí ọgbọ̀n three hundred times thirty sẹ́wọ̀n kékeré ṣeré tó gbogbo wọn wá ń dúpẹ́ fún Allah lẹ́yìn náà wọ́n ń dúpẹ́ farakùnrin ọwọ́ padà báyìí máa ń pè ah, ọ̀rọ̀ tẹ sọ pàtàkì ìmọ̀ pé yà ń jẹ àwọn èèyàn tó pọ̀ tó bá nu fámìlì mi bẹ́ẹ̀ ni ò lè rí wọn torí tó lówó bá ti wọlé wọn máa ti géètì ni mo rò pé yẹ yín tí ẹnìkan bá ń sin nǹkan lẹ̀kùn báyìí wọ́n ti tú jáàkì lẹ̀ jáàkì ọ̀tún gbúgbù gbúgbù ẹ̀yin náà sẹ́ẹ̀dù o ẹ̀yin ò ní dùn o torí tó bá han yín lágbádá nǹkan míì là máa wù so torí ẹ̀ wọ́n gba visa dánwò lọ́dọ̀ bàbá àti màmá ìjẹ́jà rọ́ọ̀mọ̀ ìdọ́dọ̀ rẹ̀ ìyá àti bàbá mi gan ní jíwọ́n dọ́rọ̀ ah no wọ́n bísí wọ́n ti ẹni tíráàbù ni láti Amsterdam wọ́n tún lọ sí kíníkà Amsterdam lọ́mọ yìí lọ lójoojúmọ́. akaramakomola gbogbo eléyìí àwọn olówó èsè dọ́dọ̀ àwọn èèmọ̀ ti ń lọ. ṣàkíyèsí tí ìmáàmù yẹn pè ní lójú ọrántí àwọn fámìlì rẹ̀ ìgbà tí ó kí ọ̀pá bọ àti wádìí ẹni tí yà ń jẹ́ fámìlì ó rí pé ẹnu kọ̀ròyìn torí ẹ̀ olú eledo a nàkúnà o tólúwa bá bù kan kò pè fún pé kan náà nàkúnà wo ẹgbẹ́ rẹ nítòsí ó rí i pé àwọn èèyàn wà ń bẹ tí à ń jẹ tọrọ wọn ò tọrọ ìwà tó rí Allah kó dákun kó tún wà wá sí kó ṣe wá léèyàn dáadáa kó má ṣe wá lóní màtara abẹ́ kó bá tún àwùjọ wa ṣe kó sì àwọn ẹni tó bùkún lẹ́ni tí wọ́n máa láàánú àwọn ẹni tí ò ní tó wọn abẹ́ Allah kó jọ dáa fún wa láyé kó má bàjẹ́ fún wa lálùkìyàmù subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aago mélòó Aago